mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká tó ń ti ẹbí àti ọ̀rẹ́ ni wọ́n ti ń kí ìyálájé oòdùà ọ̀mọ̀wé tóyìn kọ́ládé wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí àwọn òṣèré àwọn akọrin bíi ìbejì glorious twins tó ń ti àwọn ìlú mọ̀ọ́ká alhaji kazeem sanusi tó ń ti aya rẹ̀ pẹ̀lú lólò ìtàkùn ayélujára wọn fi sọ ọ̀pọ̀ nípa ìyá aláàánú náà tóyìn kọ́ládé ajá balẹ̀ pẹ̀lú sọ wípé ẹ ẹ kú ayẹyẹ orí kádún ti ọdún yìí àṣeyíṣẹ́ mi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù ẹni paul ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gba àwọn ènìyàn nímọ̀ràn pàápàá lórí ìgbéraga wípé kò dára a máa ba ìbáṣepọ̀ jẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká Sàlámì Rotimi ni ó ti sọ lórí ayélujára rẹ̀ bí àwọn ọmọ olè ti fi ìbọn dá a lọ́nà nínú súnkẹrẹ fàkẹrẹ ní alẹ́ ọjọ́ ajé ní agbègbè ojú ọ̀nà Badagry sí Mile 2 Èkó tó sì sọ wípé wọ́n ti gba fóònù kan nínú fóònù méjì tó ń bẹ lọ́wọ́ òun àti wípé ẹnikẹ́ni tí kò bá rí òun bá sọ̀rọ̀ kí wọ́n má ṣe ní ohunkóhun ṣe pẹ̀lú ẹnikẹ́ni lórúkọ òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Yọ̀mí Fábíyì ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi kí àwọn ènìyàn wípé wọ́n ṣe é o tí wọ́n bò ń wo sinimá ọkọ̀ ìyábọ̀ eléyìí tó ti ní tó mílíọ̀nù kan olùwòran báyìí lórí ayélujára ó sọ wípé ẹ ṣé o gbogbo ẹ̀yin ọ̀rẹ́ àti ẹ̀yin alátẹ̀lé tó ń tẹ̀yìn aláwìroko aláwìrodò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àwòrán ọmọ ìlú mọ̀ọ́ká Cardi B ló gba orí ayélujára kan nílọ́lọ́ yìí ni Cardi B fi àwòrán ayẹyẹ ọdún kẹta ọmọ rẹ̀ Culture sórí ayélujára léyìí tí àwọn ènìyàn sì ń kí ní mẹ́sàn-án mẹ́wàá lórí ayẹyẹ ọjọ́ ìbí náà tó ń ti àdúrà àsọ̀kalẹ̀ àǹfààní fún òun pẹ̀lú Cardi ló ti kọ́kọ́ fi àwòrán yìí sórí ayélujára rẹ̀ níbi tí òun ọkọ àti ọmọ rẹ̀ Culture ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún kẹta ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún látàrí ikú ìlúmọ̀ọ́ká sansotan adẹ́rìn-pọ̀ṣónú ìlúmọ̀ọ́ká ọlálẹ́kan lálẹ́yẹ tí gbogbo ènìyàn mọ̀ sí àgbànàkí ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gba àwọn ènìyàn nímọ̀ràn láti máa béèrè àlàáfíà ara wọn kí wọ́n máa ná ní ara wọn níwọ̀n gbà tí wọ́n ń bẹ lókè èèpẹ̀ ẹ wo díẹ̀ níbẹ̀. ọmọ iye wọn ń ragọ kò sì sẹ́ni tí dọ̀rùn mọ báyé ṣe Yorùbá ti kéde àsìkò tí yóò bẹ̀rẹ̀ ìtọ̀lẹ́sẹẹsẹ ìlú dé ìlú ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó pè ní 2021 USA Tour bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹta oṣù kẹsàn-án sí ọjọ́ kẹta oṣù kẹwàá léyìí tó sọ lórí ayélujára rẹ̀ wípé gbogbo ènìyàn ẹ lọ wọ bàtà ijó kẹ́ ẹ jẹ́ rìnrìn àjò Amẹ́ríkà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta di àsìkò yìí àwọn ènìyàn sì sọ nípa ẹ̀bùn ọkọ̀ tuntun èyí tí olórin rápà orílẹ̀-èdè Amẹ́ríkà Moneybag fi ta ọ̀rẹ́bìnrin rẹ̀ lọ́rẹ lọ́jọ́ ìbí rẹ̀ tí wọ́n sì ṣírò owó tí ó fi ra ọkọ̀ náà eléyìí tó lọ sí bíi ẹgbẹ̀rún lọ́nà òrìnléní ọ̀ọ́dúnrún ó dín mẹ́wàá three hundred and thirty thousand dollar òun ni ó ra ọkọ̀ náà tí àwọn kan sọ wípé a ah, ká má kúrò owó lò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ilé-ẹjọ́ gíga tí ó wà ní ìlú Èkó yìí ti sún ìgbẹ́jọ́ Naira Marley sí ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2021 lórí ẹ̀sùn oníkókó mọ́kànlá tí wọ́n fi kan ìlúmọ̀ọ́ká olórin náà léyìí tó ní ṣe pẹ̀lú lílu jìbìtì láti orí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti kí ìdílé fàṣásí kú ara fẹ́ra kù ọmọ wọn abdulganiu fàṣásí tó lè wà lẹ́yàsà ìyẹn san sultan ẹni tí ó jáde láyé ní ẹni ọdún mẹ́rìnlélógójì ó sì gbàdúrà wípé kí olódùmarè kó tu gbogbo ìdílé náà nínú kí ó tọ́jú ọmọ tó ti aya tó fi sílẹ̀ pẹ̀lú àdúrà wípé kí olódùmarè kó tẹ̀ òun pẹ̀lú sí afẹ́fẹ́ rere kò ní jù báyìí lọ fún ìròyìn àjá àbálẹ̀ amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ kí aj jọ pàdé nígbà mìíràn orúkọ tèmi ni ṣògo rẹ nìkejì abiona ó dàbọ̀.